الحمد لله وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم فصل فرائض الغسل النية عند الشروع والفور والدلك والعموم وسننه غسل اليدين إلى القوعين كالوضوء والمضمدة والاستنشاق والاستنفاق وغسل سماخ الأذن وهي الثقبة الداخلة في الرأس وأما صحفة الأذن فيجب غسل ظاهرها وباطنها وفضائله البداية بغسل النجاسة ثم الذكر فينوي عنده ثم أعداء الوضوء مرة مرة ثم على جسده وتثليث غسل الرأس وتقديم شك جسده الأيمن وتقليل الماء على الأعضاء ومن نسي لمعة أو عضوا من غسله بادر إلى غسله حين تذكره ولو بعد شهر وأعاد ما صلى قبله وإن أخره بعد ذكره بطل غسله فإن كان في الأعضاء الوضوء وصادفه غسل الوضوء أجزاءه هذا كفر الله ọ̀tọ́bà lẹ́kùn kí ọ ti gẹ̀ fún ọ̀nàbọ̀ Muhammad sallallahu ta'ala alayhi wa sallam lẹ́yìn tí a fa sálàyé ọ̀rọ̀ nípa alùwàlá fún wa ìmọ̀ra mi tí ó tún ṣe ọ̀ranyà káàmà nípa rẹ̀ tí àìmá ó lè kó bá àwọn àjọsìn wa ó ní ìmọ̀ra wíwẹ̀ èyí jẹ́nàbà ń bẹ́ nù wọn èyí haidọ̀ ń bẹ nínú wọn èyí tí nífàsù ń wọn a máa pe ìwẹ̀ yìí ní ìwẹ̀ jánábà bó ti jẹ́ kí bí sí ń jẹ́ ìwẹ̀ náà tún jẹ́ ìwẹ̀ haid náà tún jẹ́ ìwẹ̀ ni ó tún jẹ́ àwọn ìwẹ̀ àwọn sunna Islam gbé gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ìwé ẹlẹ́júmọ́ gẹ́gẹ́ bí ìwé ẹ̀dọ́kọ́rẹ́ islam ẹni bá gba islam tí ó ìran kan wẹ̀ yìí náà ló kó wọn papọ̀ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ a máa ń sábà ń pè ní ìwé janaba àwọn ọ̀wẹ̀ yìí ó ní èyí tí ó jẹ́ fàrọ̀ ìdù pé agbọ́dọ̀ má ṣe ló jẹ́ ń bẹ̀ nínú àwọn èyí ń jẹ́ pé sunna ni tí agbọ́dọ̀ mójútó dáadáa inú àwọn ìwọ̀ èyí ó ní àwọn nǹkan tí ń jẹ́ pé fọ̀dílà ni iṣẹ́ ọrẹ iṣẹ́ ládà ni afá ní fọ̀rọ̀ ìdòlùgúsírí gbogbo tí a máa ń ṣe ń gbàtà bá wẹ̀ nǹkan tí ń jẹ́ ọ̀ràn yẹn bẹ̀ kò ju mẹ́rin lọ gbogbo tí a máa ń ṣe nígbà tí a bá fẹ́ wẹ̀ ìwẹ̀ jẹ̀náàbà rẹ́bà sí máa ń pè èyí tí ń jẹ́ ọ̀ràn yẹn bẹ̀ kò ju mẹ́rin lọ wọ́n mọ́sàbí mi kò tí ẹ̀jú méjì lọ bí mọ́sàbí náà Shafi'i rahimahullah ìmáàmù Malik ní mọ́sàbí wọn wọ́n ní nǹkan mẹ́rin tí ń sọ̀rọ̀ àyàn fún wa nígbàtà bá fẹ́ wẹ̀ kò ju an-niyyatu 'inda shuru'i agbọ́dọ̀ dàníyàn píwẹ̀ yìí kọ́ ìwé dára fi sí lọ́nà Al-Imam láàrin ìwẹ̀ tá ń wẹ̀ nítorí àláàdà pàkàfẹ́ fọ́ramá àti ìta wẹ̀ nítorí ìjọsìn ìdàníyàn oní ó sì ń pínyà láàrin pé èèyàn méjì ìkan jẹ́ mùsùlùmí ó wọlé ìwẹ̀ ó fẹ́rẹ̀ jánábà ẹni kejì náà jẹ́ aláìní islam ó náà ní irú ọ̀ràn tẹ́ni tó ní jánábà ní ó náà ní ó náà lọ́wẹ̀ kàkọ́kọ́ ìwẹ̀ ẹ̀sìn ni ẹlẹ́ẹ̀kejì kò ṣẹ́ṣin bẹ́ẹ̀ àníyàn ni ó ṣe òpin aláàrin wípé eléyìí afiṣetọ́lọ́nù kìí sì ṣe eléyìí nìkan ni àníyàn sọ̀rọ̀ yẹn lé lórí gbogbo iṣẹ́ tí mùsùlùmí bá fẹ́ ṣe ní ṣíṣe pẹ́sìn ni mo fẹ́ fi ṣe ni àníyàn jẹ́ ọ̀ranyàn kódà lè tọ́jú ẹ̀ nínú àwọn fọ̀rọ̀ ìdòwò gbóhùn tí a bá fẹ́ ṣe láyé gbà kí làwọn nǹkan tí ó ṣe pàtàkì tó jẹ́ ọ̀ràn àyàn pọn dandanká gbọ́dọ̀ mójútó nínú gbogbo sẹ́ẹ̀sùn tí a bá fẹ́ ṣe láyé àníyàn gbọ́dọ̀ wà ń bẹ̀. sọ̀níyẹ̀tò àyíǹda ṣòro ìdàníyàn nígbà tí a bá fẹ́ bẹ̀rẹ̀ sí máa wẹ̀. ẹlẹ́ẹ̀kejì alifọ́wò agbọ́dọ̀ ṣe kíákíá ṣe kíákíá wọn ẹ̀yìn pé awíngbà ẹ̀dẹ́lùpù eléyìí nǹkan mímọ̀ fọ́wọ́dà bí ìmáàlìkì yá inú tí ń jẹ́ pé àmàlìkì ni wọ́n sábà gbé sípò kó ń lọ ráyà ó ní pé ẹ̀dẹ́lùpù ìfọwọ́gbó oríkìríkì ara ìwẹ̀ ẹ̀ẹ̀kan nìkan lọ jura yín sínú púùlù lápèjúwe láì fọwọ́ para àbí kẹ̀kan lọ síbi tí ṣáwà wà kẹwàá tán ṣáwà kẹwàá dúró sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kó mọ́ wá dà sí lórí kẹ́ mọ́ wá pa ẹ má fọwọ́ pa oríkìríkì ara yìí bí yẹn bá ṣe bẹ́ẹ̀ kò ní gúúsùl ẹ̀dẹ́lẹ́kùn kọ́ wájìbò yìí ìpínpẹ̀ tá ń sára yẹn pa wòdó náà àwọn mọ̀lẹ́kẹ́ yà tó gbé dẹ́lẹ́kù wá ń bẹ̀ pé ọ̀rọ̀ àyà ni ó gbọ́dọ̀ fọwọ́ pa nítorí gbọ́dọ̀ tí wọ́n wọ́n ní iná ìlúkúsùlẹ̀ láyé tọ̀sọ̀wọ́rò ìdó lè dẹ́lẹ́kì tí ń jẹ́ wíwẹ̀ nínú èdè lágbáwá a gbọ́ pé yẹn fẹ́ wẹ̀ a gbọ́ yé kò pọ́síbù àbí kí yẹn fọwọ́ pa oríkèríkè ibi tí yẹn ti fẹ́ wẹ̀ ṣùgbọ́n lókun bẹ́nu àwọn ọ̀ràn yẹn gọ́sẹ̀l ẹlẹ́ẹ̀kẹrin rẹ̀ ní ẹlọ́ọ̀mùmù àwọn fáàmì àmà pè ní tààmì ìmọ̀lì gẹ́sẹ̀ dèbìlmá gbogbo oríkèríkè ara wa ní omi gbọ́dọ̀ dé o kò síbi kan nú oríkèríkè ara wa tó òun làá kí omi dé jẹ́ kó mi dé oríkèé oríkèé ara wa yìí fọ́rọ̀ ògùn ní fọ́rọ̀ ìdílù gọ́sùn ọ̀ràn yẹn kan nú àwọn ọ̀ràn yẹn afẹ́wẹ̀ ni lẹ́yìn ìgbà náà fáwọn sọ̀rọ̀ yìí nípa sunan al-ghusl wọ́n ní wà sunan òhù ẹ̀rí sunan pàfẹ́wẹ̀ gọ́sùn ẹbí tí ń bẹ nínú súnà lẹ́gbẹ̀ẹ́ Muhammad yi fífọwọ́ yìí kì í sọ̀rọ̀ yàn dáàfin sọ bẹ́ẹ̀ ni pé kábàárẹ̀ nìkan lápèjúwe kò wá ó gbàgbé kò fọwọ́ ó tó bẹ̀rẹ̀ sí máa wẹ̀ àkóso tó kó bá ẹni ń jẹ́ wíwẹ̀ rẹ̀ kò lè kó bàjẹ́ pé kìí ṣe wípé kìí ni ó ẹlẹ́bàá ti sàlàyé fún wa sínú àwọn nǹkan tó yẹ kí súnà ní nínú afẹ́wẹ̀ oná lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń yẹ súnà nínú afẹ́ sálùwàlá kalimọ́dúnmọ́dọ́ afẹ́ yọnúnu ní wọlé stinṣáàkù fẹ́fúnmi fímú ní wọlé stinṣáàrù àádá padà ní wọ́n gọ́sìlò sí máa xèlè óbó ní ihò tí ń bẹ́nu ìtí wa kí ni ihò náà asọ́kọ̀bà dàkẹ́lẹ̀ tó fẹ́rọ̀ àṣọ ihò a máa ń rí náà etí yóò náà ní à ń Ah, káfọ ooru káfọ omi fọ ọ pípé abáníkà máa dá mi gan omi lè má rí wọnú ẹ àáfọ òun tiẹ̀ lọ́tọ̀ ni kí ló fà á ti ní tààmìmù ìdásáré bìnnìmá yẹ kí omi kárí gbogbo ara ọ̀ràn yẹn ni sọ̀rọ̀ ní káfíà máa wá dà kò sí bí omi ó sì ká orí gbogbo ara wa àfi kárí pé àmàmà sọ́ṣíálì àdáhùn fọlọ́kọ̀ wọ́n ní ká dá fọlọ́tọ̀ bá àti ẹ̀ bá kò ní àfárúgbò wọ́n ní súnà ni wọ́n gbà wá pa nàbì sọ̀rọ̀ sọ́lẹ̀ wọ́n máa ń ṣe ìgbóńdáwá dájú pé súnà ni pé òun tiẹ̀ kò sí ń tààrà fáwa ni wàá ma sọ́fàtul obìnrin ẹ̀rí dáàlèpè ní ìta etí wa dáàlèpè ní abọ́ etí wa yẹ́pùn gangan ló hàn tí ń bẹ lára ìta etí wa èyí òun èsì súnà wọ́n ni fàyẹ́jì bò gọ́sìlò rọ́hìrì ha wà bàtínì ha ní ó bá sún tá a sọ wẹ́ẹ̀ kan nípa pé tá a ní mo lè dásà lè gbèdémà á ohun dáadáa ní nígbà tá a bá fẹ́ wẹ ìwẹ̀ wa lẹ́yìn ìgbà yẹn fáwọn aṣàlàyé fún wa ní ṣókí fọ́dọ̀ ìlú ẹ̀lọ́gọ́sìn gẹ́gẹ́ bí n taari fún wa ní ìjòkó tó lọ ń jò ní pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ láwùjọ wa wọ́n wà ní fọ̀gọ́ ìlú ńkọ́ ń dá wọn àfáàfẹ́ hàn anábì náà ló fẹ́ فضيلة قدس السنة رغيبة ما رغب فيها النبي صلى الله عليه وسلم ده نبي محمد صلى الله عليه وسلم يوصل يفهم فيها يسيو يسولوريني رغيبة ما فيه رغب النبي بذكر ما به من الأجر النبي يدعى قفوا ينتم بإحسان كي يسين كان سواء كتابة كاينسين إنه كتابة من وين ọ̀pọ̀lọpọ̀ wọlá tí ó wẹ̀ lónìí mi ò wẹ̀ lóṣù wẹ̀ lóṣù àwọn òwe táwọn wẹ̀yìn kọ́ àmójútó àwọn nǹkan yìí inú tí yẹn máa fi ń gba ládàá ni tí máa mú wíwọ́ èèyàn tí máa mú pé ni inú ẹ̀ al-bidāyah tó lọ́kọ́ sí ní najāsah bí yóò bàbá jánábà àkọ́kọ́ tí yóò ṣe ni pé ayé gbin lára wa àkọ́kọ́ ipa táǹbà náà ẹbí tí ń bẹnu hadith yawa eh, aisha ni yawa maimuna ni tó gba janaba nagba muhammad sallallahu alaihi wasallam wa wọn náà nàbí kọ́kọ́ tàǹbà torí tó fa ìfẹ́ lọ wẹ̀rẹ̀ janaba yálà janaba èyí tí ń jẹ́ pé màníyù ló fa ni yálà jánábà èyí tí ń jẹ́ pé haidu ló fa ni yálà jánábà èyí ibi tí ẹ̀gbin ti wá wọn náà ni ó fa so kákọ́kọ́ táǹbà wọ́n nínú àwọn iṣẹ́ tí yẹn ó ṣe gbàláàdá nígbà tí yẹn bá wẹ ni ẹlẹ́ẹ̀kejì fún mọ̀zẹ́kẹ́bù àwọn ewé fún lẹ́yìn ìgbà náà fàyẹ́nùwé ìrìndàwó wọ́n ní àníyàn tá a sọ lẹ́ẹ̀kan ta ní bẹ́ẹ̀ nù fọ̀rọ̀ ìdòl ghusl wọ́n nígbà tá a bá bẹ̀rẹ̀ fẹ́ máa fọ ojú ara wa ìgbà náà látò dàníyàwó ẹgbẹ́ bá ṣe sọ́nà nígbà wòdó wọ́n nígbà tá a bẹ̀rẹ̀ tá a kọ́kọ́ dàníyàwó wòdó òun nígbà tá bá fẹ́ bọ́jú àti táwọn nǹkan tá a dákọ̀ yìí wọ́n àkọ́kọ́ fàrájú òdó nǹkan òní ìfọ́jú bẹ́ẹ̀ náà ni bàtà fẹ́sẹ̀ àlàyé nípa kíni nípa àwọn oríkèéríkèé ara gúúsùn nínú àwọn ọ̀gá àyè ní bàtà bá fẹ́ tàǹbà tí wọ́n nígbà náà ni ó tọ́ kálá fẹ́ dà ní àwà bákan náà àwọn iṣẹ́ ọlọ́ọ̀rẹ́ ni pé fún ma àwọn olùwòdó ìmọ̀rọ̀tàn mọ̀rọ̀tàn àwọn oríkèéríkèé ara àlùwàlá ìpítàbà so ìfọ̀ àwọn àlùwàlá ìṣe ìmójútó àwọn oríkìríkì àlùwàlá àwọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan nínú iṣẹ́ ọlọ́run rẹ̀ nìyẹn. ثم على جسده lẹ́yìn gbaná àwa dami sí òkè ara wa láti orí wálẹ̀ lẹ́yìn nǹkan nu ṣe ọlọ́ọ̀rẹ́ ni wọ́tọ̀sílífù rọ́ọ̀sìlì rọ́ọ̀sì báàbá wẹ̀ wíwẹ̀ káfẹ́ wẹ̀ orí wa àárípé ẹ̀mẹ́ta làádàmì sí lẹ́yìn bẹnu súnà nàbà muhammad sallallahu alaihi wasallam wa hasa ala ra'sihi thalatha hasayat wọn nàbì dami sórí wọn nígbà tí wọ́n fẹ́ wẹ̀ wọ́n dà ilé nǹkan nù súnà nàbà Muhammad tó a mójútó nígbà tá a bá fẹ́ wẹ̀ ni bákan nù súnà tá a mójútó ọ̀tọ̀kọ̀dìmù ṣíkè jásàdì hill ayman agbóyànjú pé apá ọ̀tún ayé ọ̀tún lákọ̀ọ́kọ́ kárò sí ayé àlàáfíà gẹ́gẹ́ bí jẹ́ àgbà Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n pa wọn sàábé láti pé ibùdó àwọn bí ma ya mí nìkún apá ọ̀tún lẹ́ẹ̀tì kọ́kọ́ lẹ́kọ́kọ́ sí bàbá wẹ̀ nísìn apá ọ̀tún lákọ́ dami sí kí a tó wá dami sí apá àlàáfíà afẹ́ fọwọ́ para apá ọ̀tún lákọ́kọ́ fọwọ́ pa kátó pa apá àlàáfíà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó ní wọ̀tọ̀kọ̀lẹ́ ìlú alimáì alẹ́lẹ́àbọ̀ nínú súnà tí a gbọ́dọ̀ mójútó yálà ní àlùwàlá ni àbí nínú gúúsùl ó ní ayé wíìsì omi ayé ṣe ń torí pa púpọ̀ ti rí omi ká máa wá lò bá ṣe rí ní máa lómi díẹ̀ díẹ̀ á máa bómi díẹ̀ díẹ̀ sáwọn orí kìríkì ibi dáa ti fẹ́ fáwọn mas'ala kan wà àwọn ni mas'ala tó jọ wíìta kínú wòdó wọn na sí ẹ ló ma àyè ká wọn bẹ kò wọn ti fomi pa bí lápẹjúwe kò wọn ti fomi pa yìí tán agbómi ò tiẹ̀ dé ìtàn àbí kò wọn ti e fomi pa yà nígbà tí ń wẹ̀ a lè rí fún wa pé da ẹmẹ sí gbogbo oríkèéríkèé ara ń kọ ọ̀ràn ni àfẹ́ni wọn na sí ẹ ẹni bá gbàgbé láti fomi débi àyè kan tí ó dá wà tí ò fomi kàn án àwọn ọdún wa ni gbósìlèhé àbí nínú àwọn oríkèríkè afẹ́wẹ̀ kò rántí kò rántí débẹ̀ yíkó máa rántí fomi sí etí lápèjúwe yíkó máa rántí fomi sí ọrùn lápèjúwe ó gbàgbé ni wọ́n ní bẹ́ẹ̀ pé nígbà tí sì ń ṣe gbósìlò náà lọ́wọ́ yóò kó kù díẹ̀ kó parí ẹ̀ báyìí ó wá rántí pé àwọn ọmọ tí fomi sí ọrùn kò sí wàhálà wọ́n ní bẹ́ẹ̀ dárọ̀ ila ghaslihi hina tazakurihi kí á tó rántí wọn sáré lọ sí mi lápèjúwe àwọn kí pẹ́tẹ́ káàbà kọ́ bẹ̀rẹ̀ sí máa ṣe wòlò tàbí sí gúúsù lápèjúwe àwọn kọ̀kọ́ fọwọ́ lẹ́yìn gba fọwọ́ àtàǹbà lẹ́yìn tàǹtàǹbà àfòmí àfi àfi sí orí wa lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn ìgbà náà a ṣe wòlò káwà sọ pé ń tọ̀hún yẹn lápèjúwe omi tó yẹ kí ó dà sórí kọ̀ọ̀rán tó ń sórí ó kà lọ sí wòlò ni

wọ́n ní ni ó lọ ṣe nígbà tí wọ́n fẹ́ ṣe òdù ni ó fẹ́ kàn án máa ní ó ṣe ìfọwọ́parí yẹn wọ́n ti wá sí wa ń kọ́ ìwẹ̀ rẹ̀ ti pé ṣùgbọ́n tí ìrọ̀wá ara ti ń kọ́ kí lápèjúwe ó wẹ̀ láàrọ̀ yìí òwá ara ti fomi pa orí tí yẹn ń jẹ́ pínú àwọn ohun tó yẹ kó mójútó ni ó wá kéwùn tán bí a lónìí kéwùn márùn-ún tó pítọ̀ tọ̀lá náà ọlọ́run wa ní kí wọ́n ti pé ah, ìwẹ̀ tó máa wẹ̀ tó tó ń wẹ̀ ní ìjẹta wà tó máa ń wẹ̀ wọn máa dami sórí àwọn òun rántí pé wọn dami sórí àfáà ní nígbàkigbà tó bá rántí ní ó tún wẹ̀ náà wẹ̀ wà láwọ́ bá àdàṣẹ́ àrùn kọ́dà kó jẹ́ wípé lẹ́yìn oṣù kan ló tó rántí pé ìwẹ̀ tó ń wẹ̀ lọ́jọ́ sípá o òun ò wẹ̀ pé ni ó tún ìwẹ̀ náà wẹ̀ asọ́wẹ̀ náà ní alùwàlá àwọn ní ọ̀dọ̀ tàwọn kéré pé ni ó tún wẹ̀wẹ̀ lásán kọ́ o wọ́n àádẹ́ mẹ́sàn lẹ́ẹ̀kọ́bìlẹ̀ hù àwọn èèyàn tí ó ti fi wẹ̀ tí ó tọ́hun tó ti fi kí wọ́n nínú mazhab wọ́n ní ni ó tún náà kí pé zimma rẹ̀ ń gbogbo sí tó jẹ́ lọ́wọ́ bá àlẹ́kẹ́ ọlá lẹ́mtẹ̀bọ̀rọ̀ kò tí ì jẹ́ kó ti rí ibi sán kò sán bọ́lọ̀ sí ni kó sán sínú àwọn àyètẹ́yìn ó ti tún ìbáradà ṣe òun làyè tí ń jẹ́ wípé èyí tí èèyàn ti ṣe kọjá kìí ṣe bẹ́ẹ̀ sì ṣe ní kéèyàn ṣe ó lè yàn ṣe yẹn padà wá wá ti bíà bẹ́ẹ̀ sì ṣe ní kéèyàn ṣe kọ́ lè yàn ó ṣe yí o wọ́n lè yàn ó tún ìjọsìn náà ṣe yóò tún ìjọsìn náà ṣe eléyìí ni kí wọ́n tún ṣàlàyé fún wa nínú àwọn àlámàrí bóṣèl lẹ́yìn eléyìí pẹ̀lú ọ̀gọ́lọ́ wọ́n tún ṣàlàyé fún wa nípa ntújọmọ́ tayammum ala wa sallallahu wa sallam ala nabiyyina muhammad wa alihi wa sahbihi wa subhanaka allahumma bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu ilayk